wọ́n láwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ló sọ Mudashiru dáfọ́jú ní. ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàṣẹ fún kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà láti bẹ̀rẹ̀ ìwádìí tó lọ́rìn lórí ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn èyí tó ṣẹlẹ̀ lágbègbè odò Ọ̀ṣun nínú èyí tí ọ̀pọ̀ èèyàn ti farapa yánnayànna lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje ọdún 2023 yìí lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tá a wà yìí làwọn aṣòfin pàṣẹ ọ̀hún lẹ́yìn tí ọ̀nàrẹ́bù oa babalọ́lá tó ń ṣojú ẹkùn ìdìbò àríwá ìlà oòrùn ìbàdàn ìyẹn ìbàdàn north east dábàá pé kí wọ́n ṣèwádìí tó lágbára lórí ìṣẹ̀lẹ̀ náà nígbà tó ń ṣàlàyé nípa ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún lásìkò ìjókòó ìgbìmọ̀ ọ̀nàrẹ́bù babalọ́lá sọ pé kò dín léèyàn márùn-ún tó farapa tí ọkùnrin kan tó ń jẹ́ múdàṣírù ọ̀ṣúgbèmí sì fọ́ lójú pátápátá látàrí ìbọn tí wọ́n yìn mọ́ lásìkò ìjà wọn. ilé náà rọ kọmíṣánná ọlọ́pàá nípasẹ̀ ọ̀gá ọlọ́pàá tẹ̀sán ọ̀rẹ́ méjì agúgù láti ṣèwádìí gidi lórí ìṣẹ̀lẹ̀ náà. bákan náà ni wọ́n ní kó jábọ̀ ìwádìí ọ̀hún fáwọn láàrin ọ̀sẹ̀ méjì wọ́n tún rọ àwọn ọlọ́pàá láti tún fẹsẹ̀ ètò ààbò rinlẹ̀ sí i lágbègbè odò ọ̀ṣun láti dènà irú ìṣẹ̀lẹ̀ àti àkọlù burúkú yìí. ọ̀làwálé ajáò ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́